àwẹ̀ wo ni ọlọ́lá jù bẹ́ẹ̀ bá fẹ́ máa gba àwẹ̀ ìtumọ̀ eléyìí ni pé yàtọ̀ fún àwẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe ní ọ̀ranyàn lé gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí tí ń ṣe sọ́wọ́mọ rọmọdán ká gba àwẹ̀ ní gbogbo oṣù rọmọdán ìṣe ọgbọ̀n ọjọ́ ni ìṣe ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ni eléyìí ò sí nínú pé àbáwẹ̀ kan lọ́lá àbọ̀kan lọ́lá àwẹ̀ dandan lélẹ́yìí ìtumọ̀ abdul siyami ni pé bàbá wa yọwọ́ wa sallam ànábì níbẹ̀ yẹn bá lágbára gbogbo bó tilẹ̀ kọ́ lágbára àwẹ̀ káwé ọ̀rọ̀ ọlọ́run tó ànábì ní kọ́ má dùn tí ànábì dàúdà alayhi salamu ṣe lọ. sum yawman wa aftir yawman kéèyàn gbá àwẹ̀ ńjọ́ kan kó jẹun ńjọ́ kan kó gbá àwẹ̀ ńjọ́ kan kó jẹun ńjọ́ kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì láwẹ̀ ànábì ọlọ́run. Dawud aleyhi salatu wa salam òun lélẹ́yìí bẹ́yẹn bá lóun lágbára àwẹ̀ mo lè gba àwẹ̀ àwẹ̀ nímílà ọgbọ́dọ̀ tayọ irú tànẹ́bí Dawud yìí gẹ́gẹ́ bí àṣẹ anábọ̀ Muhammad sallallahu aleyhi wa sallam. Abdullahi bin Amr ibn al-As nínú àwọn àgbà sọ̀hábà anábọ̀ Muhammad sallallahu aleyhi wa sallam tọ́dún jẹ́ ọ̀kan ọdún jẹ́ ọmọ àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn amri ibn al-aas àti abdullahi àti bàbá rẹ̀ amru ibn al-aas sọ̀hábì anábì làwọn méjèèjì sallallahu alayhi wa sallam. àmọ́ gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọlọ́run fa àwọn méjèèjì yọ àti bàbá àtọmọ bá a ti pè wọ́n pé nú àwọn àgbà sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yìí wọ́n jáde látara ọ̀kan nú àwọn àgbà ọ̀tá ọlọ́run Al-Aas bin Wa'il àwọn Al-Aas bin Wa'ili àwọn tí wọ́n yẹ̀yẹ̀ jẹ pé wọ́n rajà wọn ò ní sanwó ńgboro Mẹ́kà bàbá wa sìn wọ́n ló wọ́n ní ẹbí Muhammad sọ fún yín pálíkì àmọ̀kan bẹ ọba àdìjọ́ náà wá gbà àwọn ló bí Amr bin amr ibn al-aas ló bí abdullahi ibn amri ibn al-aas abdullahi bàbá gbọ́ tí wọ́n ń dákọ̀ al-abadilatul arba'a àwọn abdullahi abdullahi abdullahi tó lóko là ń pè ní kíni al-abadila àwọn tí wọ́n ń jẹ́ abdullahi tó lóko tó lóko nínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan pàtàkì ní abdullahi ibn amri ibn al-aaf abdullahi ibn amri ibn al-aaf. ọ̀rọ̀ nípa abdullahi ibn amri ibn al-aaf pọ̀ ara àròyìn dáadáa ti ń bẹ fún ni pé òun là ká máa kọ hadith anabi kalẹ̀ sallallahu alayhi wa sallam. lẹ́yìn tá bá ha lórí kálẹ́bùn kí kalẹ̀ ká máa kọ́ anabi abdullahi ibn amr ibn al-as àwọn tọkọ sẹ́ni radiyallahu ta'ala anhu arbaahu. abdullahi ibn amr ibn al-as yóò máa jọ wá lójú pé alóhùn àti bàbá rẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ amr ibn al-as tó sì jẹ́ bàbá rẹ̀ gbogbo ntí amúrú bó ni làá sì fi ju abdullahi ọmọ rẹ̀ lọ òtógun ọdún èyí ń tọ́ka sí pé mọ́nìsítàtọ́ àmínkùmùlbá àtàfàlì ẹ̀tẹ̀zẹ̀wọ̀t bẹ́ẹ̀ yẹn bá ti rí pòun tó ipò ẹni tó tó yàwó ní kò sí nù ebú kò sí nù irú wọlélẹ́ yìí kéèyàn tètè fẹ́ yàwó bọ́bá tó yàwó ní gbogbo ntí ń bẹ láàrin amúrú ni làá sì àtọmọ rẹ̀ abdullahi ibn amr ibn al-aas kò tó gún ọdún òun ní fi lẹ́ẹ̀bì máa rí ẹ̀ bẹ́ẹ̀ ní má yàtọ̀ láàrin abdullahi ibn amr ibn al-aas àti bàbá rẹ̀ amru ibn al-aas abdullahi fẹ́ gbajúmọ̀ ju bàbá rẹ̀ lọ gan-an nípa ká hadithi wa látọ̀dọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam. lára ẹ̀kọ́ tí a tọ̀kọ́ pàtàkì jùlọ àwa tó lábùlẹ̀ ẹ̀lmẹ̀ abdullahi bin amr bin al-as níbi ilmu al-hadith wọ́n ń pè riwaya isnadu hadithi kan ní an amri ibn shu'aib an abihi an jaddihi an amr ibn shu'aib an abihi an jaddihi hadithi yẹn mẹ́rin tí wọ́n kọ́ bẹ́ẹ̀ pé hadithi yìí o amr ọmọ shu'aib lọ́gbà wa ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ọgbà wa látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ìrújú wa wà ń bẹ̀ pé amúrò bí ń ṣùáyé an àbíyì ẹ̀rí pé yìí ń yanjú ayé an ṣùáyé bùnú amúrò bí bàtà bá ní an abdullahi ibn abbasin an àbíyì ìtumọ̀ yẹn ni pé bàbá rẹ̀ abbasu ni ó ní hadithi náà bàbá ní abdullahi amúrò ibn ṣùáyé an àbíyì ayé an ṣùáyé àmọ́ngbọ́ tún wá fi kún tún wá ní àǹjáde bí ti máa wá ń bi ìsìnàdù yẹn nù àdéhìí tó pọ̀ ní amúr ibn shuaib an abihi àǹjáde jáde yìí bàbá bàbá rẹ̀ dọ̀míìrù hùnà jáde amúr am shuaib an amúr ibn shuaib an abihi an jáde yìí látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá ta ni bàbá bàbá amúrì tó wà lákọ̀ọ́kọ́ ìsìnàdù hadithi àbí bàbá bàbá ṣùáìbù tí ń ṣe bàbá rẹ̀ látàrí eléyìí lọ́fà tọkọlọpọ̀ náà àwọn onímọ̀ fi ń pé bẹ́ẹ̀ bá rí ìsìnàdù tó bá jẹ́ amúrù ibn shu'aib an abihi an jaddihi wọ́n ní ìsìnàdù náà gayru muttasilin gayru muttasilin wọ́n ní nǹkan kan ti nǹkan kan yọ ń bẹ̀. àmọ́ almuhafikun nínú àwọn onímọ̀ hadithi àwọn wá wádìí ìjìnlẹ̀ wọ́n fi rinlẹ̀ pé à ń ni kì ṣe jáde amúri o wa innama jaddu shu'aib wa huwa abdullahi ibn amri ibn al-aas fal isnadu muttasilun fal isnadu muttasilun torpétí ìsìnàdùn wọn tọ́ka yìí pé à ń jáde yìí jáde amúrì ni jáde amúrì ò lè gbàdí ìdìwà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam huwa mina tabi'in kọba ànábì láyé. àmọ́ ẹ̀ńdà tahqiq wọ́n wá fi hàn pé ọkàn jọ bẹ́ẹ̀ ni an amri ibn shu'aib an abihi an jaddihi ayé jaddi shu'aib wa huwa abdullahi ibn amri ibn al-aas as-sahabi ibn as-sahabi radiyallahu ta'ala anhuma bí isnadu báyìí báyìí náà ló mú alhadithi àmà pé kí ni isnadun muttasilun àmọ́ bàbá yìí pé tàbí ni wọ́n sọ pé ànil nabiyyi sallallahu alayhi wa sallam nǹkan kan jí segin ni nǹkan kan ti mí sí bẹ́ẹ̀ ni ara tẹ́ ńláńlá táwọn àbá aládìí ti sẹ́nu o torípẹ́ lomi ò ní ma gbogbo eléyìí fún wọn àwọn ni wọn ò jẹ́ ọ́ dàrú wọn jẹ́ sìn ọ́ dàrú láàfin mako hadith yìí mò ń kọ́tìrù ni hadith yìí mò tásìlù ni hadith yìí mò kùtùrù ni ìyàtọ̀ ń bẹ láàrin mò ń kọ́tìrù wà mò kùtùrù ìyà hadith yìí mò kúfù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rẹ lomi ọmọ wa pé wọ́n là ọ̀sọ́ àà kéèyàn pé gbogbo ọ̀rọ̀ tí wọn náà sọ láyé gbogbo ẹ̀ náà lórí bẹ́ẹ̀ lámàá yín báyìí tí wọ́n ti ló wí náà ó wí náà nù kọ̀ bá làákà yìí àwọn onímọ̀ àwọn àfa aládìsí agbọ́dọ̀ mọ̀ yín fún wọn ọlọ́nkọ́ sọ wọn lẹ́sàn dáadáa òun làgbà náà àwọn àfa aládìsí fi ní alimami abdullahi ibn mubarak rahimahullahu ta'ala qol al-isnadu min ad-din falawla al-isnad laqala man alìsínádù mina dín falawulẹ̀ alìsínádù làkọ́ọ̀lá man ṣáá máa ṣáá. bí ọba sí ń torí ìsínádù bá bí ẹni ọba ló ń gbàdí ìsìnwá pé ta ń wù fún ọ ibo nìwọ náà ti gbọ́ ọ sẹ́ni ọlọ́gbọ̀ yìí bá nẹ́bì láyé Ibn Mubarak ní kí ọba sírú eléyìí ni kó wá ní ọba máa wí ntọ́fẹ́ tí ó sì máa pa nẹ́bì wí sallallahu alayhi wa sallam. ńgbà tó lọ sí wa ní káwọn onímọ̀ gbé ìmọ̀ yìí kalẹ̀ علوم الحديث علوم الرجال دراسة الأسانيد eléyìí ló jẹ́ ọ̀hàn pé a ànábi wí báyìí ó wí lóòótọ́ ni wọ́n là ànábi wí báyìí ó wí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tá a máa gbọ́ lónìí tàbí ànábi wí báyìí tá ànábi ó sì wí bẹ́ẹ̀ ànábi tí wàá sàsọ́lẹ̀ o bí ṣètò ni bá lóyàn nítorí pọ́fẹ́ bàtírí nǹkan àbí kọ̀fẹ́ kí rọ́kùn ó tú tí wọ́n ń pa ànábì wí tóun náà máa pa ànábì òwì ànábì ni man kadhaba alayya muta'ammidan falyatabawa maq'adahu minan nar. wàlá ibi yẹn bá gbọ́ àdìsí yìí nìkan ó yẹ kẹ́rù ọlọ́run ọba yẹn kó tó máa yanu pa ànábì wí báyìí àti kọ́ bá dà lójú. ànábì lẹ́ni ọba ní mo wí nǹkan tí mo wí falyatabawa maq'adahu minan nar. ọ̀rọ̀ yóò wọ náà kò sí dáwọ́ anábìlẹ́nu tó kù fún ni pé kó fún rẹ̀ mú ìjòkótọ́ bá wù nù náà falyatabawa maq'adahu minan nar kọlọ́n bá kọ́ dákun kọ́ sọ wa ń bẹ̀. amr bin abdullahi bin amr bin al-aas radiyallahu anhu wa an abihi kọlọ́n kọ́ bá wa kẹ́ àwọn méjèèjì kó sàlékún yọnu rẹ̀ fún wa àti gbogbo àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam. qala qala rasulillah sallallahu alayhi wa sallam ọlẹ́ òjijì ọlọ́run kíkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá a sọ báyìí pé inna ahabba siyami ila Allah siyamu Dawuda alayhi salam bẹ́ẹ̀ bá fẹ́ ló ń gbààwẹ̀ tàtàwá kan èyí tó dáa jù tọ́lọ̀ ń fẹ́ràn jù tí ò ní tàṣejù ọ̀wọ́ siyamu Dawuda alayhi salam gbààwẹ̀ ńjọ́ kan oṣù nù ńjọ́ kan jẹun ńjọ́ kan ọgbààwẹ̀ ńjọ́ kan mo lára àwẹ̀ mo lè gba àwẹ̀ ànábì náà gbọdọ̀ tó báwọn lọ sallallahu alayhi wa sallam àmọ́ àmọ́ gba àwẹ̀ lọ gbáà àní jẹun mọ́ gbogbo ọ̀sán gbogbo ọjọ́ ayé àmọ́ fi gba àwẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pa àwẹ̀ tán lọ́hùn àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi sallam ló fẹ́ gbà ọlọ́run ló wọ̀ faramọ́ torí ní tànàbí ọba faramọ́ ọlọ́run yẹn faramọ́ ànábì níbi pé mo fẹ́ gbá àwẹ̀ tó pọ̀ jù láyé ọ̀gbọ̀dọ̀ ta yọ àwẹ̀ anabi dawud aleyhi salam bóòlù àwẹ̀ anabi dawud bàbá gbá àwẹ̀ ńjọ kan àjẹun ńjọ kan yóò tún gbà ńjọ kan yóò jẹun ńjọ kan. wà á xẹ́bà sọ̀láàtì ìlọ́lọ́ sọ̀láàtì dawud aleyhi salam anabi dawud aleyhi sọ̀láàtì wa salam ọ̀fọ̀ àpẹẹrẹ lélẹ̀ òṣùwọ̀n tọlọ́hún òṣùwọ̀n ti Islam tó ikọ́ yàtọ̀ fojú táwọn máa fi wo nǹkan gbà mí ọmọ èèyàn bó bá gbé làákà ìlàfẹ́ máa fi wọ̀n àpẹ ni ọba fi gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ ọgbọ́dọ̀ níláàdájẹ ni tí ń jẹun ńjọ kan tí ń gbàwẹ̀ ńjọ kan lọ ọlọ́run ló wọ̀n wọn tó ń bẹ́ẹ̀. làákà ìtì wọ́n máa sọ pé àtúnlé ìtì ọ̀jẹun rárá yìí gbogbo ọjọ́ ayé rẹ̀ àwẹ̀ lé gbà ọlọ́run ni kọ́ jẹun ńjọ kan yìí kó tún wá gbà wẹ̀ ńjọ kan kó tún jẹ́ ńjọ kan kó gbà wẹ̀ ńjọ kan mo ti fẹ́ mi. ẹ wo tìrún náà ọlọ́run ló wọ̀n gbà kéèyàn kó wọn ní sùnmọ́ láyé bí àwọ̀ ti sùnmọ́ ogún ọdún nìyí bílẹ̀ bá ti ṣúbàyà bẹ̀rẹ̀ náà fílànà ó tún dàárọ̀ ọlọ́run ló wọ̀n gbà bẹ́ẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbi hadithi míì àwọn kan wálé ànábì wọn wá béèrè tẹ dákun lónàfẹ́rà mélòó la ànábì máa yàn irúgbó ni máa ṣe àwọn ìyàwó ànábì sàlàyé fún wọn. ṣé ó ti tán ẹnu òun ká ànábì máa kínú. ẹnìkan á ní olùkọ́lé máa rí bẹ́ẹ̀ o laqad ghufira lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhar. ẹ máa wo ṣètọ́ọ̀nù àti sọ fúnra wa ń bì rí pé ṣètọ́ọ̀nù láwọn wáyé kan tí máa ti sọ mí ẹni náà ní ti ń sáré dára lóhùn pé ah, kò lè má rí bẹ́ẹ̀ ṣe máa pé gbogbo ẹ̀ṣẹ̀ tá ànábì ṣe àtẹ̀yí tó ti lọ àtẹ̀yí tí ń bọ̀ ọ̀rọ̀ ti dárí jẹ̀ ó ní òjò òun ó lè máa fi gbogbo òru kírun ẹ wá yìí ṣe tọ́ni mi. irú ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ lónìí wọ́n wí fún un pé báyìí là ànábì ṣe àná ẹ má yà wà wá jọ ànábì kọ́ báyìí là àná sàábé bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé òun fẹ́ ṣe tọ́lọ́hún ọ̀fẹ́ ṣe tà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam àfi kó dóńbi tọ́lọ́hún àtànẹ́bì gbé ka ẹ wà pẹ́ẹ́rẹ́ ẹnìkan jẹun jọ kan ń sinú jọ kan ọlọ́run ló lù ún ọ̀tẹ̀hún lọ́rùn jẹni tí ń pe bí parẹ́ ìgbọ́jọ́ ayé lọ. ẹnìkan ń sùn kan ń kẹrùn gbà kan ọlọ́run ló ń fẹ́ bẹ́ẹ̀ jẹni tí ó sùn rárá lọ. àti mẹ́zánù àfi kéèyàn ó béèrè pé bó ló ti fẹ́ ọlọ́run kọjá pé bó ti wù mí ní í ṣe òsì gbọ́dọ̀ má gbà ọlọ́run ìsọba bẹ́ẹ̀ nípa báyìí bó ti rí ń bi ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ló rí ń bi ọ̀rọ̀ ọ̀run anagba muhammad sallallahu alaihi wa sallam anabi ní bẹ́ẹ̀ yẹn bá láàlàáfíà tọ́lágbára àti máa yẹn náà fìlà lóru náà òpin náà fìlà òru anabi ní kọ̀kọ̀rọ̀ ti gbà anabi dàúdà ọ wá gbọ́dọ̀ má máa fi gbogbo ọjọ́ alẹ́ ayé rẹ sùn pé náfìlà lọmọ fi yan islam ọkọ wa bẹ́ẹ̀ bóòlù anabi dawud máa yan náfìlà anabi sallallahu alayhi wa sallam anabi ni káàna yanamu nisfa al-layl wa yaqumu thulutha wa yanamu sudusa wa káàna yasumu yawman wa yuftiru yawman sallallahu alayhi wa sallam anabi níbà anabi dawud abilẹ̀ bá su yọ wá pín òru méjì ìtumọ̀ ìpín òun sí méjì òru nù sẹ̀ríà islam ó bẹ̀rẹ̀ láti gbà wo láti gbà wọn bá ti pè é magiribi ìgbà wọn lòru ti wá bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà islam bí ẹ bá fẹ́ pín òru sí méjì kò túmọ̀ pa máa wá wá aago méjìlá ní aago méjìlá lòru pín méjì àhà èyí ń pé bá islam ni kò sì lè wá gbàǹtí islam gbé kalẹ̀ torí ohun tí islam gbé kalẹ̀ ó ní ìṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ò sì lè yí padà torí báwọn kan nǹkan kan dé èyí tí ọba ní bẹ́ẹ̀sì jẹ́ tí ó tún ẹ̀sìn ṣe marhaba àmọ́ èyí tí ọba yí ẹ̀sìn padà á gbọ́dọ̀ tẹ̀ ẹ̀sìn lórí ba fún nǹkan kan tẹ́ nìkan gbede kọ́dà bọ́jẹ́ mùsùlùmí náà ló gbede nípa báyìí n ti ń jẹ́ òru nu sẹ̀ríà ìsìláàmù tó sì láwọn adájọ́ sẹ̀ríà tọrọ̀ mọ́ láàfin gbọ́dọ̀ fi sí òun ni pé magrebi ní kíni òun lòru ti bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà ìsìláàmù ara adájọ́ tọrọ̀ mọ́ ká yan òun ni bẹ́ẹ̀ yẹn bá bímọ lónìí òní yìí ni yawmal ahadi ọjọ́ sunday bọ́bìnrin bá bímọ lẹ́nu ìgbà tí magrebi kù yìí ọjọ́ sunday náà ló bímọ àmọ́ bọ́ bá bímọ níṣẹ́jú kan lẹ́yìn tí wọ́n pe ìrun magrebi nínú mizanu ti ṣẹ̀ríà là ń wí o àsọfẹ́nu o àti sọ pé àṣà ti wà nù bẹ́ẹ̀ bá béèrè kí lọ́lọ́run wí kí lànàbí wí mizanu ti ṣẹ̀ríà bọ́bìnrin bá bímọ lónìí yìí táwa ń pè sunday lẹ́yìn magrebi ṣẹ̀ríà ọkà àpọ̀ kínni ọmọ ẹgbẹ́ ọmọ ìjọ òru iye nínú sẹ̀rí ẹ̀sìlámù bẹ̀rẹ̀ láti kíni láti magrebi nínú sẹ̀rí ẹ̀sìlámù kún mọ́ òru ní sí ìṣáájú ọ̀sán òun lẹ́ẹ̀fì máa gbọ́ tí wọ́n yẹ oríṣiríṣi àdìsí yẹn ọmọ pé laylatul juma òru juma laylatul khamis òru khamis ìtumọ̀ ẹ̀ lálárúbá nípa báyìí anabuwa eh, muhammad sallallahu alaihi wa sallam anabila anabi dawuda bóru bá ti dé yóò ní pé bí magrebi bá ti dé yóò wá pín òru rẹ̀ sí méjì wayanamu nisfahu ìdajì òru la anabi dawuda òbí aleyhi salatu wa salam ìdajì òru bàbá yìí pé wákàtí mẹ́wàá ní bẹ́ẹ̀ wákàtí márùn-ún ní òbí bàbá yìí pé òru máa kúrú ń gbà míì torí kìí ṣe iye aago kan náà lòlú máa ní á lóru wákàtí mẹ́jọ ń gbà mí á ní mẹ́wàá nígbà míì wọ́n máa ní tó wákàtí méjìlá ń gbà mí bábà tún ṣe ọ̀sán náà ó tún gùn bẹ́ẹ̀. ní kúkúrú káàna yàrá mú ní sàlẹ̀yìn ìdajì òru ànábì Dáúdù fi sùn. wọ̀yẹ̀ kú mùsùlùmí a máa wá retí pé ṣe gbogbo ìdajì yòókù ni ó tún fi kírun kò rí bẹ́ẹ̀ yàkú mùsùlùmí ẹ̀rí ìdajì tó tún wá kù nìyẹn ànábì Dáúdù wà dá sí mẹ́ta yóò wá kírun ní dákan péré nínú kíni inú ìdá mẹ́ta òru. wàyànà mùsùlù sàhù bá nẹ́bí dáwúdà bá tún kírun fún ìdá mẹ́ta gbogbo òru tán wàyànà mùsùlù sàhù ẹnu dákan nù dá mẹ́fà bá bátakú lè jẹ yókù dákan nù dá mẹ́fà sásù bẹ́ẹ̀ tó ànẹ́bí dáwúdà ó tún sùn. ànẹ́bí wa Muhammad sallallahu ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ẹ́ bàbá fẹ́ mọ yẹnà fìlà ìtumọ̀ tá nàbí ń wí ni pé a ní sùnmọ́ látàárọ̀ aláti alẹ́ dàárọ̀ kò sí nínú ẹ̀sìn tá nàbí gbé wa o sallallahu alayhi wa sallam. ọwọ́ àná hadithi ní ànábì nípa inna li ahlika alayka haqqan ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ àwọn ọmọ rẹ lẹ́tọ̀ọ́ wàlídàfíkà alayka haqqan ara tiẹ̀ gan náà lẹ́tọ̀ọ́ gbogbo ẹni sẹ̀ríà ìsìláàmù fààyè rẹ̀ kalẹ̀ ìsìláàmù kọ́ ni pé àwọn wà nǹkan kan láyé mọ́ ìrún nìkan láàmú kí ah, ọlọ́run ọba ò ṣe ìsìláàmù bẹ́ẹ̀ ó sì ti yé wa nínú ta kàyí pé kìí ṣe bí yẹn bá ṣe wàhálà rẹ̀ ní ládàbí máa pọ̀ kìí ṣe pé bí yẹn bá ṣe wá wàhálà ara rẹ̀ ní ládàbí máa pọ̀ nínú ìsìláàmù àmọ́ bí yẹn bá ṣe ṣe ìtọ́ wa kana yasumu yawman wa yuftiru yawman anabi dawuda máa gba àwọn ẹjọ́ kan a sì máa jẹun ní ọjọ́ kan. láyà àwọn sọ̀hábà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà ní àṣà kan bí wọ́n bá pàdé ara wọn láwọn méjì láwọn mẹ́ta wọn a máa dára wọn jọ pé pé ejele bínú nu'min sáà jáde kó kásọ̀rọ̀ yìí máa ní wákàtí kan wọ́n wàá jòkó gbogbo tí wọ́n máa sọ nípa àbẹ̀rù ọlọ́run nípa bóòlù àdìsìn lọ́run. ńbẹ náà àkọọ́lẹ̀ ké méjì náà àwọn sọ̀hádà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ń bira àwọn jọ kan pé wákàtí mélòó ni wọ́n máa fi sùn lálẹ́ wákàtí mélòó náà máa fi yàn nàfìlà. ọ̀kan nù wọn wá sọ tiẹ̀ wọ́n á rí pé a ah, èyí tí wọ́n ti lóun lò yìí kò kéré púpọ̀ àwọn ní kò kéré wọ́n ní kí ló dé ó ní lè ànàní àṣàṣìbò في قومتي مثل احتسابي في نومتي ó ní nítorí pé bí n ti ń lérò kọ́lọ́hún fún mi ládàá bí ìgbà tí n dìde kírun bẹ́ẹ̀ náà ní n retí ládàá lọ́dọ̀ ọlọ́run kọ́dà ńgbà tí mo sùn torí mo sùn kí n lè bá a lálàáfíà kára mi ó le kí n fi ráyè sí lọ. òun làwọn àfáàfin máa sọ pé iṣẹ́ tá níyàn máa ṣe nínú ṣẹ̀ríà Islam iṣẹ́ méjì ni. àníyàn la máa fi má yàtọ̀ láàrin àláàdá àti kíni àti Ere ẹ̀rọ lómi yọ máa ṣe nǹkan míì ẹ̀yin ọmọ wò pé iṣẹ́ ni àmọ́kọ̀dá níyàn tọlọ́run fún àláàdá ni ara ṣe ti kíni ara ṣe ti àníyàn máa ṣe nù sẹ́nu wà níyàtù bákan náà àníyàn náà ní máa wá gbéṣẹ́ kú mí nà ìlà àlẹ́ àwọn nǹkan míì sì ń bẹ tó yẹ pé nípìnlẹ̀ kì í ṣe ìbáàdà rárá kéèyàn ó kùn ní ìsìn ìsìn ìbáàdà kéèyàn ó jẹun kì í ṣe ìbáàdà minal mubahat nínú tọ́lọ̀ ń yọ̀ǹda fún wa ni. àmọ́ bí yẹn bá láníyàn pé a ti ń bá jẹun yìí yóò jẹun ráyè sùn lọ́hùn a ẹ jẹ́ ń sùn díẹ̀ kí n fi ráyè tìláwà tí ń bá jí a ẹ kí n sinmi díẹ̀ kí n fi ráyè yẹn náà fi la bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn ni mẹsìlá ìsàbí bí nàwùmàtì kọ́dà arú oorun bẹ́ẹ̀ èèyàn lè gba aládàá bẹ́ẹ̀. gbogbo eléyìí fi ń yé wa pé àṣẹ mawazinu islam òṣùwọ̀n ti islam ti máa fi wọn nǹkan ọ yàtọ̀ sí ní tí làákà ìtiwá lè lọ ọbẹ̀ ńgbà míì àfi ká wá ju làákà ìtiwá yẹn lẹ̀ ká tẹ̀lé kí lọ́lọ́run wí kí lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam wí. aṣáájú wa aliyu bin abi talib radiyallahu anhu ọkọ̀ alẹ́kọ̀ọ́ ńláńlá kan lójú ọ̀nà yìí tó yẹ ká máa rántí. Aliyu bin Abi Talib ni law kana ad-dinu bir-ra'yi lakana asfalu al-khuffi awla bil-mashi min a'la. Aliyu bin Abi Talib níjọ́ tó ti mọ̀ pé ìsìláàmù ìṣẹ̀sìn làákàyè akàmọ̀ wa ro igbó yẹ kó báyìí ìsìláàmù tọ́lọ́wọ́ àti tànẹ́bì kan. Aliyu níjọ́ tó ti mọ̀ níjọ́ tànẹ́bì gbófin dé pé bẹ́ẹ̀yẹn bá wọ kófì ntí wọ́n máa ń fa wọ́ ṣe bíi sọ́ọ̀fù báyìí àbẹ́yẹn wọ sọ́ọ̀fù náà ń bẹnu hadith mi náà. ara àrùn ìsìláàmù ni pé bọ́ọ̀ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ tọ́ sàlù alákò tó wọ̀ ọ́ bọ́ọ̀ bá sàlù aládébí kọ́ ọ̀fọ́ ẹsẹ̀ rẹ̀ kára mi lé ọwọ́ kọ́ wa fi pa á ní orí báyìí sunna nabi sallallahu alayhi wa sallam Aliyu bin Abi Talib ní òun wá wò pé bọ́ba ìpè làákà ìlànà fi tò ní. ibi tá à ń dàdélẹ̀ sọ́ọ̀fì tá à ń dàdélẹ̀ bàbá jẹ́ fún mi pa nǹkan kan ẹbí bẹ̀ ń lọ yẹ ká fún mi pa ànábi wa lókè tí nǹkan kan ò yí ni òun lọ bá àmú kéèyàn fún mi pa Aliyu lóun gbà pé ọgbọ́n èrí ò pé Islam law kana ad-dinu bir-ra'yi lakana asfalul khuffi ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí tí aṣáájú wa ní aliyu ibn abi talib radiyallahu ta'ala anhu kọ́nà ọba kọ́ yọnu sí ti ọkọ wa. حديث إليك الدلني عن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام hadithu abu hurairah radiyallahu ta'ala anhu tó náà gbà wá látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ bíi mẹ́ta ní bẹ̀rù hadithu yìí nìkan. abu hurairah radiyallahu anhu ó ní awsani khalili rasulillahi sallallahu alayhi wa sallam bisala ọ̀rẹ́ ayò mi ni òjíṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ mi pàtàkì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. Abu Hurairah ni ó sọ bẹ́ẹ̀ o ọlọ́rẹ́ mi anagba Muhammad sallallahu alaihi wa sallam ọsọ àsọọ́lẹ̀ nǹkan mẹ́ta kan fún mi. awsani khalili rasulillah sallallahu alaihi wa sallam bisalaasin wa fi riwaya wàlá àdáhùhá hatta amut. níbi riwaya mi Abu Hurairah ti pín pé tóun ó sì fi kú lórí ayé lórí ilé ayé yìí nǹkan kan ò mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ lọ́wọ́ àwòsàn ní kàlílì bisalasa kí làwọn kan mẹ́tẹ̀ẹ̀ta náà siyami salasati ayamin min kulli shahrin ọlára àsọlẹ̀ tá nàbì sọ fún òun Abu Hurairah tó kó máa lò ó Abu Hurairah ti sọ léyìí fún wa káwa náà lè jàǹfààní ẹ̀ ọlà nàbì sọ fún mi pé máa gbà wẹ̀ ìjọ mẹ́ta ó kéré láàrin oṣù kọ̀ọ̀kan sallallahu alayhi wa sallam òun ni ọgbà jùmọ̀ tá a máa gbọ́ àyàmú àyàmú bíi àwọn ọjọ́ funfun gbòò bóṣùpá bá ti lé tóṣù di ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún àwọn ọjọ́ yìí là ń pè ní kíni àyàmú àlèédún súnà nàbì sallallahu alayhi wa sallam kéèyàn máa gba ààwẹ̀ bàbá fẹ́ gba ààwẹ̀ tó ní láadáa àwọn ààwẹ̀ nu tá nàbì rẹ̀ kọ́mẹ́ǹdì fún rẹ̀ sallallahu alayhi wa lẹ́yìn tó kẹ́ ń sèǹsẹ̀ ní láàánú pọ̀pọ̀lọpọ̀ àwọn àwẹ̀ tá nàbì rẹ̀kọ́mẹ́ǹdì yìí àmọ́ lónìí àwọn ìta sẹ̀sẹ̀ máa wá bára wa jà pé ọlẹ́rìí ọlẹ́rìí orinlẹ̀ orinlẹ̀ ọ̀dà ọ̀dà òun láwa múra kankankan sí. bẹ́ẹ̀ làákàyọ̀ sọ fún yẹn pé ẹtì ẹ̀gbọ́ ọtí ẹ̀dá kọ̀dá ìta wulẹ̀ sẹ̀sẹ̀ máa jà yìí. àwọn kan tí ò tí ò sẹ́nìkankan tó pa nábì òwì ẹ̀sọ̀ yóò fẹ́ mi ọ̀yẹ̀kọ́ làákàyọ̀ béèrè bẹ́ẹ̀. ẹ sọ àwọn àwẹ̀ bí mi sọ pé ànábì òwúrí ara wọn ni kí ni àwẹ̀ ẹjọ́ mẹ́ta láàrin oṣù ara wọn ni kéèyàn gbà àwẹ̀ ẹjọ́ àtìní yóò mọ̀lẹ̀ lẹ́yìn kọ́gbà yóò mọ̀lẹ̀ fàmí àwọn àwẹ̀ ni. Abu Hurairah radiyallahu ànábì rẹ̀ fún un pé Abu Hurairah mẹ́jà àwẹ̀ ẹjọ mẹ́ta ọjà ẹlòmíì lè wò pé àwẹ̀ ẹjọ́ bóun bá gba mẹ́ta ṣé kò ní ìdí kóun gba monday kóun gba alamisi kò díra wọn lọ́wọ́ o àmọ́ kéré yẹnyẹn ọjà kí mùsùlùmí má jẹ káwé ẹjọ́ mẹ́ta yìí láwẹ̀ tàtà wá bọ́lọ̀ bá bọ̀ ní àlàáfíà bẹ́ẹ̀ ọjà bẹ́ẹ̀ bá wà lè gbàjú bẹ́ẹ̀ lọ ọmọ tó gba kàmíìsì ọgbà jùmọ̀ bẹ́ẹ̀ bá tún lágbàá jù bẹ́ẹ̀ lọ ànábì ní gbàjọ́ kan jẹun jọ kan gbàjọ́ kan ànábì kọ́ ní gbàwẹ̀ ẹjọ́ kan jẹun jọ méjì kó kan gbàjọ́ kan jẹun jọ kan bẹ́ẹ̀ yẹn bá lóun lágbára jù bẹ́ẹ̀ lọ́jọ́ kan ọ̀sẹ̀ kínní ọ̀jẹ̀hún ní ọjọ́ kan kọ́ wá gbọ́dọ̀ jù báwọn lọ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbá àwẹ̀ tọ́lọ́wọ́ àti ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. nǹkan kejì tábù òrera lánàbí sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ fún un wàrọ́kà àtẹ́yí àdùhà káfí mẹ́gbàgbé min kulli shahrin oṣù ojú ọ̀run lànàbí wí o ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní oṣù ojú ọ̀run bóyá bá a bá tiẹ̀ dún ní mélé yìí ọmọ mùsùlùmí yóò jẹ́ alẹ́ máa ma déètì oṣù ojú ọ̀run wa náà bẹ́ẹ̀ bá sáà tiẹ̀ mọ̀ pé òun sọ pé gbà ni oṣù di mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún yóò láǹfààní àti ẹtí máa mọ̀ pé iye báyìí lóṣù dà lónìí. àkàṣe àkíyèsí eléyìí ni oṣù tá nábì wí kankan o oṣù ojú ọ̀run muharram safar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run sì ṣe gbogbo wa náà bẹ́ẹ̀ bá wojú sánmà ń gbà ní ìtumọ̀ àyàmù bèbè ni àwọn wọ̀nyí lọ́jọ́ tí òṣùpá máa mọ́lẹ̀ gbòò nínú oṣù irú àwọn ọjọ́ yìí ọ̀dà púpọ̀ bẹ́ẹ̀ bá lè máa gbà. wọ̀rọ̀ kan àtẹ́yí àdùhà kásì máa kírun tá à ń pè ní ìrun dùhà ìtumọ̀ ìrun dùhà ní ìrun tá à ń kí lásìkò dùhà ìrun tá à ń kí lásìkò gbà tá à ń pè ní àdúhà igbó là ń pè ní dùhà àbí kí ni wọ́n ń pè lẹ́ yorùbá ìyálẹ̀ta àsìkò ìyálẹ̀ta ìrun dùhà bẹ́ẹ̀ bá fẹ́ kí ọ bẹ̀rẹ̀ láti bàbá kásùbà tán nísìnyí èèwọ̀ ni kéèyàn kó wọ́n dá mi ná fílà kan gbà má mùsálámà tán mo fẹ́ máa yàn tí ì bá ṣe kọ́ jẹ gbèsè rákà àtẹ́yí àlùfáàjà àyè wà láti sàn yóò nìkan àmọ́ bàbá ti kásùbà àtàn ànábìlà àgbọ̀dọ̀ yẹn náfìlà míì mọ́ títí dìgbà wo títí dìgbà tó ń ro fi yọ gbogbo eléyìí tá a bá wò alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà ló ti wà nísìnyí kéé tó wákàtí kan àbí ń lu mi ó dìpẹ́ lórí bóun bá ti ń yá ayọ̀ sí bọ̀tírọ̀ ọ̀dọ̀ wa ń bí oòrùn ètètè yọ kọ̀mpiátò bẹ́yẹn bá débi irú maka irú mọ̀dínà òun tètè máa yọ ń bẹ́ẹ̀ ní kúkúrú èèyàn lè mọ èèyàn gbọ́dọ̀ kírun báyìí àṣùbà àbáfi sálámà gbogbo olùdí yẹn bá wà títí tó òun ó fi ṣe kíni tó òun ó fi yọ ìgbà tó òun bá wá ń yọ lọ́wọ́ ilé èèyàn gbọ́dọ̀ kírun yá mo kiri tó òun yọ kéèyàn wá dìde kọ́ máa kírun ànábì kọ̀ ànábì ni ẹ wàá fi ilẹ̀ tí ó fi tata tàrútàfẹ́ hàn kọ́ ìdá rọ́mùsì anabi jẹ fàfẹrẹ rẹ sallallahu alaihi wasallam tí ó fi dé tí ó fi lo kẹkọ ìdá rọmùsì ní déédéé kí ni wọ́n ń pẹ́ rúmù yorùbá ọrùn àbí ọkọ̀ ọ̀kẹ́. gbogbo eléyìí tá à ń wí yìí láàrin fóònù yọ àti kẹ́hìndòrò mọ̀ yìí kẹ́hìndò ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lọ láwọn ìlú mi gbogbo eléyìí àwọn kàlẹ́ndà rẹ eléyìí tó wà wájú mi yìí alihamudulilayi time chapter gbogbo wọn ń kọ́ bẹ́ẹ̀ èèyàn lè wò gbogbo lásìkò tànàbí ní amakẹ́rùn ìgbò lọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti wá dúró báyìí. àwọn eléyìí ní bẹ́ẹ̀ nù hadith ẹ̀ kọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. ní kúkúrú àsìkò duha ogun gẹ́gẹ́ bí mo ti wí láti gbà tó òun bá ti lo òkè nígbà tá ànábì ní adó dànù àti gbáàni mẹ́jọ ni mẹ́sàn-án mẹ́wàá òun kí duha rẹ̀. àmẹ́yìí tí ó dáa jù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ òun pé ìgbà tó òun bá ti yọ ti ń tààyàn la tọ́ra àsìkò tí wọ́n pè ní duha gan àsìkò tí wọ́n pè ní duha gan nígbà tó òun bá ti yọ ti ń ṣe kíni tí ń ta èèyàn la ìdánilọ́dá èèyàn bá fẹ́ máa kí sọ̀lá duha. ara àwọn àdájọ́ tó wá rọ̀ mọ́ sọ̀lá duha ni pé rákà mélòó la máa kí. ẹ wo hadithi táǹkà lónìí Abu Hurairah ní wa rak'atay ad-duha ìtumọ̀ ẹ̀ ní pé rákà mélòó rákà méjì bẹ́ẹ̀ yẹn bá ní rákà méjì ní tèmi tí mo fẹ́ kí anabi yìí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá ní raka méjì ló ń fẹ́ máa kí kò burú bẹ́ẹ̀ yẹn bá sì ní a ah, mo ní táìmù mo lásìkò mo lè kí ju méjì lọ ó lè kí mẹ́rin ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hadithu ti mu'adha al-adawiyya radiyallahu anha an aisha radiyallahu anha qalat hal kana rasulillah sallallahu alayhi wa sallam yusalli duha qalat na'am. يصليها أربع ركعات ويزيد ما يشاء حديث صحيح عائشة يلا رضي الله عنها كجد معاذ العدوية جدا حديثنا oní ìjà nàbì máa kí duha aisha ni a máa kí raka mẹ́rin isi máa fi lékún gbà mí àfẹ́lẹ́yìn bá fẹ́ kí duha ti raka mẹ́rin kò sí tó burú mbẹ. ẹ̀rí kẹta hadithi umma hani ní amul fathi lọ́dún tí wọ́n ẹ̀ eh, tànàbí wọ ìlú maka hadithu sahihu ni muttafaqun alayhi umma hani ti ń ṣe tani ọmọ ìyá àgbọmọ bàbá aliyu bin abi talib radiyallahu anhu umma hani òun lọ gba hadithu yìí wọn gbé òun gbẹ maka níjọ́ tànàbí wọ ìlú maka ẹ̀ mọ bí umma hani ṣe jẹ́ sànàbí kágbá àrùn yẹn yìí o. bí àbúrò àbúrò àbí ọmọ ẹni ó máa ní jẹ́sí ànábì bá lè jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam bóòlù ọmọ ẹ̀gbọ́n bàbá anabi ni àní ló fi gbọ́dọ̀ anabi, ó máa ní ó máa nígbà tí wọ ìgboro Mẹ́kà. òun jẹ́rìí pé anabi wá inú ilé ibi tó ń gbé ní maka anabi sì kírun raka mẹ́jọ wọn máa ha lè tuntun pé wà na duha ni níjọ àsìkò tá anabi sì ń kì í ọjọ́ kò kínní àsìkò duha òun làwọn afáàfin ní kọ́nà bá ní raka mẹ́jọ lòun fẹ́ máa kí duha ní duha tòun kò sí láì kò sí burú àmọ́ kò sẹ́rìí fún anabi kí ju raka lọ lè méjì وحديث أبي درداء حديث أبي درداء ينوي حديث أبي درداء يا النبي صلى الله عليه وسلم يصبح على كل سلامة من ابن آدم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ عن كل ذلك ركعتان يصليهما في ضحى حديث صحيح abu uh, abu darda ọlọgba hadith náà wà bẹ abu darri náà gba wa rọbì ọlọgba ní kúkúrú ni pé èèyàn lè kí raka méjì bẹ́ẹ̀yàn bá fẹ́ ó lè kí mẹ́rin bẹ́ẹ̀yàn bá fẹ́ ó lè kí mẹ́jọ ó kú mélòó láàrin àwọn nọ́mbà sí i ọkùn mélòó mẹ́fà àwọn onímọ̀ ní lórí ti àyíṣà wípé wọ̀yà zídú máa yàṣà ànábì máa kí mẹ́rin ìsì máa jó lékún gbà mí wọn ní kọ́nà bẹ́ẹ̀ yẹn bá fi méjì náà kún ọbọ̀sàbẹ̀ wọ̀yà zídú máa yàṣà túnbẹ̀ ní pẹ́bí yẹn bá kí méjì ó kí mẹ́rin ó kí mẹ́fà ó kí mẹ́jọ àmọ́ kò sákọọ́lẹ̀ pa ànábì kí dùhà tó ju mẹ́jọ lọ kò sì kí dùhà tó kéré sí méjì ẹ̀yìn kí rákà kan dùhà ó lè kí méjì mẹ́rin mẹ́fà àbí mẹ́jọ láwọn àsìkò tí a ṣàlàyé fúnra wa ọ̀rọ̀ duha ọjọ́ ti lọ ó ṣe ní láàánú pé nínú àwọn wáhíù ṣètọ́ nìkan tí ó wọ àárín àwa mùsùlùmí agbọ́pọ̀ àwọn kan ní kọ́dà duha yìí kéèyàn máa kí gan bídíà ó ṣe ní láàánú púpọ̀ torí pé ní sèyàn bá mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí àwọn rọ́fìbọ̀ lónìí. wọ́n ń pe arákùnrin kan ní ali albayabu aliyu albayabu òun ló ṣe fíọ́ra kan tó pè ní asọ́rọ́tò mustaqim ilá mustahiqi atakdim. ali albayabu òun ló ní bídíà ní ká kírun buha àti ẹlòmínú àwọn rọ́fídọ̀ náà ń pè ní muhammad bakir al-majlisi muhammad bakir al-majlisi níbi jẹ́ra tiẹ̀ tó pè ní biharu al-anwar biharu al-anwar ní mujalladu ẹgbẹ́ mujalladu kelo volume eighty three naam jẹ́ra yìí kọ́ débi pé ó lé ní hundred volumes jẹ́ra biharu al-anwar àmọ́ kò sóore ń bẹ ibi tá à lọ nìyẹn. kò sóore ń ọrọ ọ̀rọ̀ wọn ni tèmi mọ̀ká ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ńgbà wa, wà ní student Biharul Anwar lil Majlisi. Ara abẹ náà lòun náà ti ní eh, kí wọn ha gbẹdẹ àlẹ. kí ló dé táwọn wí torí wọn rí sì ti lọ ń pa ẹni ti ṣe ṣe Fatima ṣe kọ́dà abubakar yẹn ọmọ ta ni lọ́dọ̀ ọ̀run wọn nàfi ni kò sóore ń bi kéèyàn ọmọ kéwà bá o táwa pe àkíyèsí ara wa níbi tá a dé yìí ọ̀pọ̀lọpọ̀ ntí a máa gbọ́ ọlọ́run bá kọ́ sànù wa pé nta wí inú tíra lọ́wọ́ wàláhì làzim kìí ṣe gbogbo tíra lọ́nà máa o ọ̀rọ̀ wọn ni wọ́n ní kọ́ anwar. ti Muhammad Bakr al-Majlisi ó lé lọ́gọ́rùn-ún ọgọ́rùn-ún jáládì. Siratul Mustaqim ti Bayabi nù. nínú àwọn tíra kan bẹ tí ẹ̀ka pè ní Faslul Khisab fi tahrifi kitabi Rabbil Arbab. gbogbo àwọn tíra kí tíra lárúbáwá náà ló yẹ kéèyàn wá pé nù tíra láti rí gbogbo ní bá fi lárúbáwá kọ́ òun lọ náà mọ̀ ọ́ òun ni Imam Shafi'i fi kìlọ̀ fún wa láti àìmọye ọdún sẹ́yìn Imam Shafi'i ni kullul ulumi siwal qur'ani mashghalatun illa al-haditha wa illa al-fiqha fi ad-din al-ilmu ma fihi qala haddathana wa ma siwa dhaka wiswasu shayatin. Imam Shafi'i ni tó bá ti tayọ qala Allah kullul ulumi siwal qur'an illa al wa illa al fi ad bọ́bá yẹ lẹ́yìn kọ́lọ̀ lọ kọ́lọ̀ rọ́súlù sọ̀lọ́lọ́hu alayhi wa sallam wọ́lfik hafidin àlàyé àwọn méjèèjì ntọ́lọ̀ nínú kuraani ni ẹgbẹ́ àgbòye nta bíbí nínú àdìsí àdìsí sọ̀lọ́lọ́ ṣáfì ìmáàmù ṣáfì ni wà máa fi wà dáká wọ́sowọ́sọ ṣàyàtì ni kéwu ṣètọ́ni lè tókò ṣètọ́ni náà máa kéwu o bàbá tiẹ̀ máa gba àwọn àgbàlagbà máa wí òkú aláti kéke pé àfa ń ṣètọ́ni náà kọ́lọ́wọ́ tó bínú sí tó nà tó léwu tí ọ̀pọ̀lọpọ̀ tí a fẹ́ mọ̀ yàtọ̀ ẹ̀ mọ́ lónìí òní ká sá pé mo ní tíra ní tó wí bẹ́ẹ̀ á kó tíra wá níta wí inú tíra lọ́wọ́ àwọn tíra tó tíra kọ̀ ọ́ eléyìí ṣe ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ gbòǹkẹ́lẹ́ adakọ díẹ̀ fúnra wa ní kọ́dà nù tẹ́lómi ọmọ ẹlòmí ọmọ pé bíbélì lárúbáwá ń bẹ̀rù náà bíbélì tí wọ́n kọ ní kíni tí wọ́n kọ lárúbáwá kọ́dà àwọn tó ní tẹ̀síìrù wàláhì làwọn wọ́n ń pẹ́jọ́ra kan ní asúnanul qawiy fi tẹ̀síìrì asfaril ahadil qadim bíbélì ní jù wọ́n ń pẹ́ kan ní alkanzul jalil fi tẹ̀síìrì injil ẹgbẹ́ ta ló ṣe William Eddy ọmọ Lebanon William ló ṣe jọra alkanzul jalil fi tafsiri al-injil níta fẹ́ fàyọ̀ bíi ni pé àyìn kíra láti rí kọ́ra kíra láti ìwé nínú àníkíra rẹ̀ ń lé ntọ́lọ́hún ó bi wá ní kí lọ́lọ́hún wí kọ́ra bí wọ́n fi ibò kọ́ kọ́ra bí wọ́n ṣe kíni bí wọ́n kọ́ ní ibò pé ntọ́lọ́hún wí ni níta nẹ́bi wí ni kọ́ra bí wọ́n fi yóò bá kọ́. كل العلوم سوى القرآن مشغلة إلا الحديث وإلا الفقه